الحمد لله والصلاة والسلام على خير خلق الله نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته kita berdoa Allah Subhanahu wa taala atara ikati jemaah sahaja wa Nabi Muhammad sallallahu alaihi wasallam abi Allah Subhanahu wa taala atakuwa ikere atori ajende sana kwa ambao sahaba atorúgbà àwọn tí wọ́n wà lórí lànà Nabi sallallahu alaihi wasallam pẹ̀lú dáadáa ìjọba ìjọba ìjọba ìyáma àbí Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ kún sàkẹ́ nìkọ̀kan wa náà gúnnú wọn pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala a ó tẹ̀síwájú lórí àlàyé wa ètè àmbálọ nínú suratul mumtahina níbi tí àti bọ́rọ̀ débi àyà ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹrin nínú suratul Mumtahina ibi tí olùwọ̀bá wa ti ń pè wá lọ síbi káwo anabi Ibrahim alayhi salam àti àwọn ìjọ rẹ̀ káwo wọn ní aláwòkọ́ṣe káwo wọn kọ́ṣe níbi báwo ni wọ́n ti sí pẹ̀lú àwọn ìjọ wọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò ọlágbọ́ báwo ni wọ́n ti bọ́pá bọ́sẹ̀ kó lára wọn tó jẹ́ pé wọ́n sì ṣèlérí ipe kí ìfẹ́ tó lè wà láàrin àwọn àti àjọṣepọ̀ ó dìgbà tí wọ́n bá gba ọlọ́run ọba àlekè ọlá lọ́kàn ṣoṣo eléyìí ọlọ́run bá àdékọ́lá ó fi ń ṣe àpẹẹrẹ fún wa ìyá lè bá mú lò kásì lè bá mọ òun ní àwòkọ́ṣe tábà wo áyà ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run bá àdékọ́lá sọ fún wa inú àdúrà sí anabi Ibrahim aleyhi salam àti àwọn tí wọ́n wà pẹ̀lú anabi Ibrahim àdúrà tí wọ́n fi bẹ ọlọ́run ọba àdékọ́lá wọ́n ní ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣáwájú bẹ ọlọ́wọ́n ọba àlíkẹ́ ọlá pé ربنا عليك توكلنا ilé olúwa wa ìwọ la gbára lé wa إليك أنبنا ọ̀dọ̀ ẹ̀ náà láti ń tẹ́rí padà sí wá ilaika al-masir bẹ́ẹ̀ <clears throat> ọ̀dọ̀ rẹ̀ náà lápadà sí wájú ọ̀gbìn al-qiyama sábà wo àwọn gbólóhùn mẹ́ta yìí àwọn gbólóhùn yìí a rí pé kò sí àdúrà níbẹ̀ eléyìí òun náà ni wọ́n ń pè ní at-tawassul at-tawassul bil wọ́n fi eléyìí ṣe àtẹ̀kùsọ́dọ̀ ọlọ́run ọba àlekọ́lá ni pé alayka tawakkalna ìwọ ọlọ́run ọba àlekọ́lá lágbára lé èèyàn máa bẹ ọlọ́run ọba àlekọ́lá pẹ̀lú iṣẹ́ tí èèyàn bá ṣe tó jẹ́ iṣẹ́ olóore wa minhu at-tawakkul ala Allah nínú ẹ̀ òun náà ní kéèyàn gbára lọ́lọ́run ọba àlekọ́lá wọ́n ṣe ìkéde kéèrè ọlọ́run wọn náà lágbára lé ìkéde yìí kèé ṣe torí ahọ́n lásán wọ́n sọ jáde lórí ahán bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ẹ̀mí wọn bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú sí ọwọ́ wọn wà ilayka anabna ọ̀dọ̀ rẹ náà ni a ń padà sí a bá wà nínú ṣòro à ké gbàmígbàmí lọ lọ lè sábá ọlọ́run

òun náà ni gbólóhùn pé rabbana ìrẹ́ olúwa wa la taj'alna fitnatan lilladhina kafaru ìrẹ́ ọlọ́run má ṣe wá ní fìtínà fún àwọn tí wọ́n ya gèfè rí àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlekọ́lá má ṣe wá ní fìtínà fún wa kí ni túmọ̀ má ṣe wá ní fìtínà fún wa àwọn olùmọ̀ nípa tafsiru gbàtí wọ́n sàlàyé gbólóhùn la taj'alna fitna ọ̀nà méjì ọ̀nà ni wọ́n gbà sọ̀túnmẹ́ ẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni ìràwọ́ra tẹ̀sí ọlọ́wọ́ bá àlíkíọlá ìpè kí ọlọ́wọ́ bá àlíkíọlá kó má jẹ́ kí àwọn kèfèrí kó má jẹ́ kí wọ́n jẹjà lórí wa kán má ní kápá lórí wa kí àwọn aburú tí wọ́n ń àwọn nǹkan míì tí wọ́n pè lẹ́yìn bá àlekíọ́lá kó má mú àǹfààní wá fún wọn nítorí pé tó bá mú àǹfààní wá fún wọn ìtínà ni ó jẹ́ fún wọn kí ni ìtínà tí ó jẹ́ fún wọn òun náà ni pé ṣètánì ó mọ aláyè gbàbẹ̀ wọlé fún wọn pé ìtẹ́ ń ṣe nǹkan tó dáa ni tó wá jẹ́ pé ìtẹ́ ń ṣe ò dáa ni báwo ni tí wọ́n ń júṣe fún yín tó wá jẹ́ pé ìtẹ́ ń ṣe ò dáa ni báwo ní tí wọ́n ń rí bẹ̀ẹ̀ sì fẹ́ so eléyìí nínú àwọn ọ̀nà tí ó fi lè síkíní tó lè fi lè jẹ́ fìtínà nù àfáwà al-Qurtubi alayhi rahmatullah ibi gbọ́lọ̀ wọn bá alẹ́kẹ́ ọlá tó ní la taj'alna fitnatan lilladhina kafaru wọ́n ní túnmọ̀ eléyìí òun náà ni pé la tuzhir aduwana alayna mọ́jẹ́ káwọn ọ̀tá wa mọ́jẹ́ kí wọ́n ní kápá lórí wa o mọ́jẹ́ wọ́n jẹjà lórí wa

fọ̀yẹ̀fẹ́tìnú bí láàrín látara bẹ́ẹ̀ yóò bá di kíni yóò bá di fìdínà fún wa wọn nílé padà ẹni pé àdúrà eléyìí àdúrà tí mùmìnì ó máa ṣe fáwọn kèfèrí látara pa sí kíni látara pa káànù wọn ni àwa mọ̀ dájúdájú ipe kọ́lá tí ọlọ́run ọba àlékọ́lá ní kẹ́ borí wa a mọ̀ pé fìdínà ni ọlọ́run ọba àlékọ́lá fi dá ìgbàgbọ́ wa wò ni àwọn ọmọ abẹ ọlọ́run ọba àlékọ́lá kọ́lọ́ mọ́jẹ́ ó kó mọ́ jẹ́ ó jẹ́ àlékún sínà fún yín tó jẹ́ pé látara tẹ́ ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ látara àlèyìn tó bá ṣẹlẹ̀ yìí ẹ mọ̀ wá rúpẹ́ ìrẹ̀wà lójú ọ̀nà tó tọ́ ẹwà àwọn tí wọ́n ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn tó bá di àsìkò tí wọ́n ń ṣe àwọn àdádálẹ̀ wọn ẹ wo irú àwọn nǹkan tó mọ fi gbàtàn jẹ lápèjúwe nísìn nígbà tó máa ń ṣe màòlídì sọ́ìrù Bauchi ẹ́ tí wọ́n ń ṣe màòlídì Tìjàníyà àwọn yóò pọ̀ lọ́ọ́ ẹ́ nígbà tí yàn ń ṣe kí wọ́n ní ẹwà àwọn èrò nígbà yàn wà lára fa èrò wà pọ̀ látara èrò tó pọ̀ yìí nìsín àwọn èèyàn mọ̀ tó wá wò pé à aláwàlá lójú ti fa wà lójú ọ̀nà ni ẹwà dúró èrò eléyìí inú àwọn ọ̀nà tí ọlọ́run bá ma fi jẹ́ kí nǹkan yóò jẹ́ látara bẹ́ẹ̀ wọ́n a máa gbàtàn ẹwà àwọn tí wọ́n ìjọ wo ni wọ́n pè tó pọ̀ tó tó báyìí rí èrò mélòó ní bẹlẹ́yìn wọn tó tó ti wá so látara bẹ́ẹ̀ wọ́n wá sí kí ni wọ́n mọ̀ wá rò pé oyòdó là ń wà bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá àwọn majority àwọn èèyàn tó rí hun

ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àfáwà al-Qurtubi alayhi rahmatullah gẹ́gẹ́ bá ti sọ wọ́n ni wakil a rí àwọn mí nínú àwọn onímọ̀ nípa tafsir àwọn ní ìtumọ̀ eléyìí ni pé la tusallitihum alayna ilé ọlọ́run wọ́n yóò àdìbò náà látara tí wọ́n bá ti ní kápá lérí wa yìí ká máa mọ̀ sí kíni ká máa mọ̀ fìtí náà mi wa ká máa mọ̀ fìyà jẹ wa ẹ rí i pé méjèèjì òun náà ló ṣe kíni òun náà ló lọ ló ṣe dédé gẹ́gẹ́ bí ó ṣe máa jẹ́ àdúrà wípé kí àwọn gèfèrí káwọn máa ríran lọ́wọ́ káwọn wà tààràtàrà bẹ́ẹ̀ máa rò pé àwọn làwọn wà lérí òdodo bẹ́ẹ̀ náà láti máa tọrọ kọ́lọ̀ mọ́ sí kó mọ̀ fún wọn lágbára lórí àwọn tá a jẹ́ mùmìnì kó mọ̀ wá sí pé wọ́n wá fìyà jẹ wa wọ́n máa fìyà jẹ wá wọ́n máa kó fìtínà bá wa látara ìyà tó máa fi ń jẹ wá tán kó fìtínà bá wa yìí a máa rí ẹ̀mí àwọn tí yóò máa lẹ inú àwọn tó ń jẹ́ mùmínì òdodo tó eléyìí òun náà ni àdúà tí anabi ibrahim alayhi salam tí anabi ibrahim tọrọ àtàwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ àwọn onímọ̀ nípa tafsir àwọn míì sọ pé àdúà yìí ọlọ́wọ́n bá àlejò ọlá ń kọ́ àwa tá a jẹ́ mùmínì ni àdúrà tá a mọ̀ fífi ọlọ́run ní o nígbà tí àdánwò bá dé nígbà tá a bá wà láàrin àwọn tí mo gbọ́ lọ́wọ́ bá àlejò ọlágbọ́ ọwá ní wọ́pẹ́ lánàá èrè olúwa wa dákun abẹ́ ọ wá ṣàforíjì fún wa ó di mélòó ó dàdúrà méjì ó tún wá ní ìnáka antal azizu alhakim ìwọ náà ni ọba tani ọba ọba bíyì ọba tí agbára rẹ̀ tóbi tó jẹ́ pé ẹni tó bá fi ara ti ọlọ́run ọba àlekè ọlá òun náà ni ó ṣe gíní òun náà ni ó jẹ́ abíyì ni ó níyì ọba tó jẹ́ pé àtìsàjá àrùhù tí ẹ̀ bá múlé ti ọlọ́run ọba àlekè ọlá látara bẹ́ẹ̀ yóò sì ṣe gíní yóò sì wà nínú àwọn tí ó níyì alhakim ìwọ ọba ọ̀jọ̀gbọ́n ìwọ náà lọ́ba tó ṣe gíní tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ó di mélòó nǹkan méjì ẹ̀wọ̀ ó fi nǹkan mẹ́ta ó fi ṣe àtẹ̀gùn lálàkọ́kọ́ síwájú kó tó ṣe kíni kó tó ṣàdúà ó wá béèrè nǹkan méjì ibi àdúà la tajalna fitnatan lilladhina kafaru ìkanu waghfir lana ó tún bèèrè lọ́dọ̀ ọlọ́run ọba àdìjọlá ọlọ́run forí jìn wá ó tún wá ṣe kíni ó tún wá hakim ó fi rin ilẹ̀ pé gbogbo tí mo béèrè yìí ìdí ọlọ́run ọba àdìjọlá ẹ̀ ó ṣe eléyìí òun náà ni àwọn ọ̀nà ìbẹ́ ọlọ́run ọba àlekè ọlá ìtọ́wà ní alukur'an ìtà nàbí sallallahu alaihi wasallam fi lé wa lẹ́nu àdúrà nù kìí ṣe pé nígbà tá a bá wà ní sòro káwa yọ àyà kan ní alukur'an káwa ni ẹ máa segin ni ọyà máa fa ní báyìí wàyí na jundana lahumul ghalibuna wàyí na ẹ máa fa ó wà ní wáṣẹ ẹ máa fa one thousand one hundred àti nìkan ẹ máa fa four thousand four hundred àti nìkan rárá àdúrà ni òun náà ni yóò ṣe kíni òun náà ni yóò bẹ ọlọ́wọ́ bá àlejò ọlá ìyóò sì ṣe kíni ìyóò ṣe àtẹ̀gùn pẹ̀lú àwọn ṣe olóore eléyìí wà ní àwọn nǹkan tí máa ṣe sábàbí ipe tọ́lọ́wọ́ bá àlejò ọlá fi máa gbàdúrà yàn ọlọ́wọ́ bá àlejò ọlá wá ní laqad kana lakum fihim uswatun hasanah ọlọ́wọ́ bá àlejò ọlá ní pápá ń yín ayé Ibrahim ń bẹ fún yín lára anabi Ibrahim àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì Ibrahim minal anbiya wal awliya nínú àwọn ànábì Ọlọ́run ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn tí wọ́n wà lórí ìgbàgbọ́ tí ànábì Ibrahim wà lórí ẹ̀ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba àríkẹ́ọlá wal awliya àtàwọn tí wọ́n ṣe kíni àti àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ààyò fún Ọlọ́run ọba àríkẹ́ọlá kí ni bẹ fún yín lára wọn uswatun hasana àríkọ́ṣe dáadáa ay fi tabarru'i minal kufar àríkọ́sí dáadáa ń bẹ fún yín látara ìbọ́pábọ́sẹ̀ kúrò lára àwọn tí wọ́n jẹ́ gíní àwọn tí wọ́n jẹ́ kèfèrí àríkọ́sí dáadáa ń bẹ fún yín lára anábì Ibrahim aleyhisselam àti àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ níbi kíni níbi pé wọ́n bọ́pábọ́sẹ̀ kúrò níbi àwọn tí wọ́n pa nǹkan mí papọ̀ mọ́lọ́wọ́ bá àlekíọ́lá àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní àyà eléyìí wọ́n ní àyà yẹn ọlọ́run ọba àlékè ọlá pààrà rẹ̀ fún wa ẹ̀rí pé ó sọ pé laqad kana lakum uswatun hasanatun fi Ibrahim ó ti kọ́kọ́ wá ní àyà kan síwájú tọ́lọ́run ọba àlékè ọlá sọ pé qad kana lakum uswatun hasanatun fi Ibrahim ó tún wá gbé kana lakum fihim uswatun hasanatun àwọn onímọ̀ nípa tẹ̀síù àwọn apá kan náà àwọn àfa sọ pé ọlọ́run ọlá mú eléyìí wá láti fi kanta alákọ̀ọ́kọ́ yẹn pa fún wa ni láti fi lé emphasis lórí ẹ̀ kí ẹ fi mọ̀ pé àpèjúwe tọ́lọ́wọ́n bá àdékẹ́ mú wá fún yìí àpèjúwe tó ṣe pàtàkì ni àwọn mí sọ nínú àwọn onítafsir wọ́n ní rárá wọ́n ní eléyìí ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá tó sọ kalẹ̀ lẹ́lẹ́kejì lẹ́yìn alákọ̀ọ́kọ́ ni bèmúdà lẹ́yìn àwọn ọjọ́ kan nígbà tẹ́lẹ̀ ti sọ̀kalẹ̀ tán nígbà tó yá ó tún pẹ́ ó tó di kọ́lọ̀ ọba àlekèlá tó máa ti kíni kó tó máa sọ eléyìí náà kalẹ̀ àmọ́ gbogbo ẹ̀ náà ń padà sórí kíni ń padà sórí ibì kan náà ni mẹ́sẹ̀jì kan náà ni méjèèjì mú wa fún wa ọlọ́run ọba wa ní liman kana yarjullaha wal yawmal àríkọ́sẹ̀ dáadáa tá a níbẹ̀ fún yín lára nabi ibrahim àtàwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ti kọjá àtàwọn ẹni rè yìí kẹ́ẹ́ wá sí ogun yẹn ló wà fún ọlọ́run ọba àlekẹ́ọ́lá ní ìbànkẹ́ àná yẹn ju wà fún gbogbo ẹnikẹ́ni tí máa ń kan ọlọ́run ọba àlekẹ́ọ́lá ìbànkẹ́ àná yẹn ju sàwábàlá fún gbogbo ẹni tí máa ń kan ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba àlekẹ́ọ́lá tó bá dijọ́ gbé dàlùkìyàmà ridwan allahi wa gbogbo ẹni tí máa ń ran kan àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run ọba àdìjọlá àti kẹrẹ tó bá dìjọ gbé lẹ́nu kìyàmà tó ó túmọ̀ yìí pé ìjẹ́ àríkọ́sẹ̀ dáadáa àwọn òjíṣẹ́ ọlọ́run kí tó gbé yẹn ló wà fún ẹni tó bá mọ̀ fún ọba ọlọ́run pàdé tó bá dìjọ gbé lẹ́nu kìyàmà wal yawmal akhir ẹni tí máa ń ran ọjọ́ gbé òun náà ni yaumul hajj òun náà ni ọjọ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́ olóòsè gíní tọ́lọ́wọ́ bá àlékẹ́ olóògbé ogun àdìde ọjọ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́ olóòsè sí ronkálukú ọjọ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́ olóòsè oníkálukú lẹ́san yaumul qisas ọjọ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́ olóògbà ẹ̀san lọ́wọ́ oníkálukú fún ẹni tí wọ́n bá ṣe gíní ẹni tó bá lẹ́san lọ́dọ̀ rẹ̀ ẹni tí máa ń ran kan ni anábì ibrahim àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọba àlekẹ́ọ́lá àwọn ni wọ́n máa jẹ́ àríkọ́sí dáadáa fún sọ̀rọ̀ náà ló fà á tó fi jẹ́ pé tá a bá wa àwọn ènìyàn gbogbo àwọn èèyàn tí ń bẹ láyé ní ìbámu pẹ̀lú ìmúnisí àwòkọ́ṣe àríkọ́ ọ̀nà méjìlá àwọn èèyàn pín sí ẹlòmíì yóò mú àwọn ẹni rere yóò mú wọn ní àwòkọ́ṣe yóò sì máa tẹ̀lé ìlànà wọn <clears throat> yóò sì máa ní lójú ọ̀nà wọn yóò máa sin lọ́wọ́ ọba àlekè ọlá níbàámu pẹ̀lú kíni pẹ̀lú ọ̀nà tí wọ́n ń mú wa gẹ́gẹ́ bọ́lá ọba àlekè ọlá ti júwe ànábì sallallahu alaihi wasallam fún wa ìpè laqad kana lakum fi rasulillahi uswatun hasanah fi ọlọ́ọ̀bà àlekọ́lá ní àríkọ́sẹ̀ dáadáa ń bẹ fún wa lára ànábì wa muhammad sallallahu alaihi wasallam liman kana yarjullaha wal yawmal akhir ẹ̀rí pé tó ń bí òun náà ló bí tọ̀hún náà tó gbẹ́n jẹ́rìí tí ó máa kọ́sí ànábì sallallahu alaihi wasallam ẹni jẹ́rìí tí ó máa tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam òun náà ni ẹni tí máa ń segin ní ẹni tí máa ràn kọ́lọ̀ ẹni tí máa retí kó bá dáadáa pàdé pẹ̀lú ọlọ́run tó bá jẹ́ òbídà kìyàmà ń sì ń retí ó nígbàgbọ́ pẹ̀lú kìyàmà àwòlìyà òhùnmù tọ̀gùd ọlọ́run bá lè kíọlá ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ kéfèé rí wọn àwọn tí wọ́n máa jẹ́ ọ̀rẹ́ ayò wọn tí wọ́n máa mú ní alákọ̀yàtí tí wọ́n máa mú ní olùfẹ́ olólùfẹ́ tí wọ́n máa mú ní ẹni tí wọ́n máa fi sáwùkọ́sẹ̀ òun náà ni atọ̀gùd òun náà ni gbogbo àwọn nǹkan táwọn nuri ila zulumat gbogbo ẹni tó bá ti mú àtọ̀gùd ṣèitọ́n àti gbogbo àwọn ọmọlẹ́yìn ṣèitọ́n ẹnikẹ́ni tó bá ti mú wọn ní ọ̀rẹ́ tó mú alálápàyà sí ẹni tó bá ti mú wọn ní aláwòkọ́ṣe tó jẹ́ pé àwọn ni yóò máa wòkọ́ṣe ọlọ́ọ̀bá

ẹ̀ nínú àwọn tó jẹ́ pé ṣèitán ìgbénu wọn òun làwọn láláwùkọ́ sí ẹlòmí ń bẹ nìsín tán bá níta ni role model rẹ̀ ẹ̀rì pé akọrin kan ni olórin ẹlòmí òṣèré ni òun náà ni ó ma jẹ́ role model rẹ̀ ẹlòmí ń bẹ àwọn tí ń gbá ni agbábọ́ọ̀lù ni ẹ̀ àwọn náà sọ pé idol àwọn òun náà ni kíni òun náà ni agbábọ́ọ̀lù lágbájá kí ni wọ́n pè ní idol ẹ́ kí náà pẹ̀lú àìlọ́n ó sà so àwọn kan ti declare pé ìtàwọn ń ṣe nínú ìtàwọn ń bọnu òsà náà sì ní lóòótọ́ nítorí pé yóò nífẹ̀ẹ́ rẹ̀ ẹ́ yóò lè para rẹ̀ nítorí ẹ̀ kọ́dà ó lè pààyàn nítorí ẹ̀ nítorí ìtòpè ní idol rẹ̀ ìta bá ti pèlè idol kí láà máa ṣe wọ́n máa jọ́sìn fún yìí a ṣàlàyé fún àwa lánàá wípé ìfàǹkan mìí pọkànmọ́lọ́wọ́ bá àdíkẹ́ ọlá òdìgbà tí èyàn bá gbé kíní kan kalẹ̀ tí èyàn bá ń wárí fún ṣírkù náà máa ń bẹ níbi kíní níbi alimahabba ẹbọ ipa nǹkan nípa pọ̀ mọ́lọ́wọ́ bá àlìtọ́lá ní máa ń tẹ̀lẹ̀ níbi ìfẹ́ téèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ ẹ́ wa mina nasi ẹ́ man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah ìbẹ̀ nínú àwọn èèyàn tó wọ́n mú mú ọ ní orogún yuhibbunahum ka hubbillah wọ́n máa nífẹ̀ẹ́ àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run ìfẹ́ àwọn nǹkan wọ̀nyí ó ti ṣe déédé pẹ̀lú ìfẹ́ ọlọ́run nínú ọkàn wọn ọlọ́run bá dìkọ́lá ní walladhina amanu ashaddu hubban lillah àmọ́ o àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò lágbọ́ àwọn tí wọ́n jẹ́ mùmí ní òdodo àwọn ní ìfẹ́ wọn máa ṣe kíni ìfẹ́ wọn so eléyìí ní sọ́ka fún wa ti pé ẹni tó bá mọ̀ pé òun lè tí ọlọ́wọ̀n ọba àríkíọlá òun sì fẹ́ bá dáadáa pàdé tó bá jẹ́ òpin dàlùkìyàmà èèyàn gbọ́dọ̀ sí kíni èèyàn gbọ́dọ̀ mú àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run tọ́lọ́wọ̀n ọba àríkíọlá tàlẹ́tà nínú àwọn òjíṣẹ́ ẹ̀yìn agbọ́dọ̀ sí kíni ká mú wọn lẹ́ni táàmù tẹ̀lé ìwà tẹ ìmú wọn lẹ́ni táàmù tẹ̀lé yìí lápapọ̀ amú wọn lẹ́ni táàmù tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tá a tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam náà ló fà tó jẹ́ pé kò tọ́ lẹ́nu ẹnìkan tó pera ẹ̀ mùsùlùmí òdodo tó pa ẹ̀ ẹlẹ́yà nàbí sallallahu alaihi kó máa wá bọ́ pábọ́tẹ̀ ara o èmi ò sínú àwọn alùsùnà ohun tá ń pè ní súnà òun náà islam bẹ́ẹ̀ ohun tá ń pè ní islam òun náà ní súnà ìlànà anábì sallallahu alaihi òun náà ní tí máa ń tẹ̀lé láàmú pé ní alùsùnà wọn náà gbìyànjú wà nínú alùsùnà nínú àdìọ́kàn rẹ gbìyànjú kó wà nínú alùsùnà nínú rẹ gbìyànjú wà nínú alùsùnà nínú ìbálòpọ̀ bó o ń bá àwọn èèyàn lò láwùjọ bó ṣe ń lò pẹ̀lú ẹbí bó ṣe ń lò pẹ̀lú ara wọn náà gbìyànjú kó wà pẹ̀lú anabi sallallahu kó jọ anabi sallallahu alayhi wa sallam jọ anabi sallallahu alayhi wa sallam níbi ìmúra rẹ gbogbo nǹkan tó o bá ń ṣe gbìyànjú kó fi jọ anabi sallallahu alayhi wa sallam ẹni tí máa ti ń gbìyànjú láti ṣe léyìí òun náà láàmà pé níta ni òun náà láàmà pé ní alùsùnà kìí ṣe ẹgbẹ́ kìí ṣe society kìí ṣe party kìí ṣe movement ẹ́ eh, kò ṣe é ṣe ẹgbẹ́ kankan òun náà ní jẹ́ alùsùnà wal jama'a ọ̀rọ̀ tó bá jẹ́ pé wọ̀ nìkan lórí rà rẹ ní àwùjọ tó bá wà tó jẹ́ pé wọ̀ nìkan ló ń gbìyànjú láti tẹ̀lé lánàá nabi sallallahu alaihi wasallam fa anta al jama'a ìwọ gan fúnra rẹ jama'a ni ọ bó ṣe wà nítorí pé mẹ́mbà jama'a kan ni ọ tó jẹ́ pé gbogbo ẹni tí bá ń tẹ̀lé súnà nabi sallallahu alaihi wasallam láyé gbogbo ẹni jẹ́ kí ẹjọ́ wà lórí ìlànà kankan náà ni ọlọ́run bá rí gọlá ní ẹni tó bá ti wá kọ́ wà man ẹni tó bá wá tẹ́ tó bá bẹ́sẹ̀ sẹ́yìn ẹni tó bá lóhùn ní ṣe islam tó bá kọ̀ tó bá lóhùn ní gba wáàsí tó bá kọ̀ tó bá lóhùn ní tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam tó bá kọ̀ tó bá lóhùn ní mú àwọn òjíṣẹ́ ọlọ́run ní aláwòkọ́ṣe níbi ìbọ́pápọ́tẹ̀ kó ní ara àwọn tọ́lọ́wọ́n bá àlejò ọlá ní ká mọ̀ bá ṣe àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí ẹni tó bá wá kọ̀ tó bá lóhùn ní bọ́pápọ́tẹ̀ kó lára wọn ọlọ́run bá àlejò ọlá ní fa inna allaha huwa al-ghaniyyu huwa al-ghaniyyu al-hamid ọlọ́run bá àdìsọ́lá ń dájú allah huwa al-ghaniy ọba tó rọrọ̀ ni ìtumọ̀ eléyìí òun náà ni pé lam yata'abbadhum li hajatihi ilayhi ọlọ́run bá àdìsọ́ olóò sọ pé ká máa jọ́ ti fún torí gbogbo kàátà sí wa ọlọ́run bá àdìsọ́ olóò láǹfààní kankan tó fẹ́ jẹ lára àrùn táǹkì ọlọ́run bá àdìsọ́ olóò láǹfààní kan tí ó jẹ lára àwẹ̀ táǹgbà zakatọ́ lọ́wọ́ bá àríkẹ́ láníká yọ fáǹfààní ara wa náà ni ká yọ fún àwọn èèyàn bíi tiwa láwùjọ ká yọ kó lè bá a máa jẹ́ àfọ̀mọ́ dúkìá tiwa níbo ló ti wá jẹ́ àǹfààní fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá bẹ́ẹ̀ hajj tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá ní ká lọ kò sáǹfààní kankan tọ́lọ́wọ́ bá ní ni láti lè bá àti gíní láti lè bá àléwà kún níbẹ̀rù ọlọ́wọ̀n ọba àlejòlá kò wá sí kankan tọ́lọ́wọ̀n ọba àlejòlá ní ká ṣe nínú ìjọsìn tí ọlọ́run wá ní kankan tó fẹ́ mú láǹfààní bẹ̀ bóyá ni pé tí gbogbo àwa ń bẹ láyé pátápátá a bá ní akọ̀ a ní jọ́sìn fọ́lọ́wọ̀n ọba àlejòlá mọ́ kò ní dín kankan walakin yanaluhu taqwa minkum ọlọ́run bá àdíkẹ́lá ní àwọn ẹran ẹran tẹ́ bá pa yálà ẹran léyà ni àbí ẹran àdáyá àbí ẹran fídíà ẹran ìtara àbí ẹran tẹ́ bá pa tẹ́ àdíkẹ́lá bọ́yá ẹran àkíkọ̀

O náà ni ìpáyọ̀ ọlọ́run ọba àlejò láti ẹ̀túrí ẹ̀tọ́ fi ṣe ìbẹ̀rù ọlọ́run ẹ̀ tá a fi pẹ́ran ìbẹ̀rù ọlọ́run ọba àlejò lá tá a tẹ̀ láti ọlọ́run ọba àlejò lá tó pa wá láti ìbẹ̀rù tó wà ń bẹ̀ tá a fi òun náà ni ó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlejò pé yìí ó wà àwọn ọlọ́run ọlọ́run ọba àlejò ọlọ́run ọba àríkíọlá ọba ọba tí ó jẹ́ ọbẹ̀ ẹ̀yìn ni ẹ́n ọba tí èèyàn máa ṣe gíní alhamidu fi nafsihi ọbẹ̀ ẹ̀yìn ni fúnra ẹ̀ wà fi sifatihi gbogbo àwọn ìròyìn ọlọ́run ọba àríkíọlá ìròyìn ẹ̀yìn ni ẹ̀rí kò sí ìròyìn kan tẹ́ mú ní ìròyìn ọlọ́run ọba àríkíọlá tí ò ní máa ṣe gíní tí ò ní máa ẹ̀yìn fọ́lọ́run so tẹ́lẹ̀ ìbáwá rí báyìí tó jẹ́ pé ọlọ́run ọba ẹ̀yìn ni ọba tó jẹ́ pé fúnra rẹ̀ gan ọba tó yínra rẹ̀ ní gbogbo ìròyìn ọlọ́run ọba àríkẹ́ọlá àtàwọn tẹ́tọ́lọ́ àríkẹ́ọlá ṣe iṣẹ́ ẹ̀yìn ni tó bá rí bẹ́ẹ̀ kí wá ní àǹfààní ti sọ kí tẹ́lẹ̀ tẹ̀lé ó lágbára lára àwọn tẹ́ á àwọn tààjọ jẹ́bí àwọn tààjọ jára àwọn tààjọ súnmọ́ra wa yóò wá di ọ̀tá ti wá bẹ́ẹ̀lẹ̀ láàrin wa alájọsípọ̀ kan láàrin wa mọ́ látara pé gíní látara pé wọ́n jẹ́lẹ́bọ̀ ìbẹ̀ gbà náà àwọn tó jẹ pé àti bàbá àtọmọ ní sí papọ̀ mọ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀sìn pín wa ìbẹ̀nú wọn tó jẹ́ pé ọkọ àtìyàwó ẹ̀sìn pín wọn eléyìí ó wá lágbára ó wá lágbára lára àwọn tí wọ́n jẹ́ mú mi ní òdodo ó ní wọ́n la àà eléyìí lè gan ọlọ́wọ́n bá àlìkẹ́lá wá bu ọlọ́wọ́n bá àlìkẹ́lá wá sọ áyà kankalẹ̀ lẹ́yìn láti fi ṣe kíni láti fi fún ọlọ́kàn balẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́lá wá ní àtàlọ́ ọlọ́ọ̀bá àríkẹ́lá ní ó tẹ́tẹ́ o àtàlọ́ an yaj'ala bainakum wa bayna alladhina 'adaytum minhum mawadda ọlọ́ọ̀bá àríkẹ́lá tó ti bá a ti ń sọ yìí bá a ti ní kẹ́ mọ́ mu wà eléyìí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látọjọ́ àná ẹ̀wọ̀n onísìn láwùjọ wa bí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ṣe súnà nàbí sallallahu alaihi wasallam ẹ̀rí wàhálà yóò pọ̀ àwọn yóò gbógun ti yàn àwọn tẹ́ ìjọjọ́ rẹ̀ ẹ̀ta kété síra yín ẹ́ nígbà tó bá padà yá nínú àwọn tí ẹ̀jọ́ tẹ papọ̀ tọ́lọ̀ bá tún tan ìmọ́lẹ̀ súnà sẹ́mi ẹnìkan nù wọn bẹ́ẹ̀ ṣe lágbára tẹ́ ìjọjọ́ táwọn ẹ̀wà tún dọ̀lẹ́ padà ẹwà tún rí ayé padà ẹwà tún mọ̀ àtọ́ àmàlẹ́kùn àlẹ́kùsọ́lá ẹbá pàdé lórí kíni ẹtí pàdé lórí ìlànà kankan náà ọlọ́run bá àdékọ́lá ní bó ti lágbára lẹ́rí ẹ̀mí yìí ta ní ẹmẹ́bàrà yìí ṣe bẹ́ẹ̀ o náà ni ọlọ́run bá àdékọ́lá láti ṣe kíni láti padà wá fi ìfẹ́ sáàrin yìí wọ́n ní àfáwà al-Qurtubi alayhi wọ́n ní túnmọ̀ wọ́n ní ọ̀nà olóògbà tẹ́lẹ̀ bí a ń yóò sí límọ̀lì káàfin kárí kèfèrí kó padà wá gba islam o náà padà tún wá sí kíni yóò tún wá padà pụlụ di ọ̀rẹ́ pẹ̀lú àwọn látara di eléyìí inú àwọn àpèjúwe eléyìí òun ni a rí ní àsìkò fásitì tí sallallahu alaihi tí Anabi ti àwọn ará àwọn èèyàn tí wọ́n á ṣe kí ni àwọn tí wọ́n ti gba islam nínú àwọn tí wọ́n ń gbógun jà àwọn mùsùlùmí tẹ́lẹ̀ tí wọ́n bá wọn jà àwọn náà wá padà wá ṣe kí ni wọ́n padà wá gba islam inú wọn ni abu sufiyan wa abu sufiyan bulhar. harb òun náà padà wá ṣe kí ni òun náà gba islam lẹ́yìn ìgbà tí ọ̀tá ti kọ́kọ́ ṣe kí ni ọ̀tá ti lé láàrin wọn àtàwọn mùsùlùmí inú wa òun náà ni harith al-harith òun náà wà náà wọ́n gba islam inú wọn òun náà ni suhail ibn amr àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn táà ń sọ yìí wọ́n padà gba islam eléyìí òun náà ni ìtumọ̀ ọ̀rọ̀ ọba àlekẹ́lá sọ pé bẹ́ẹ̀ ṣe ó ṣe é bí anabi sallallahu alaihi wasallam bí anabi ti fẹ́ umu habiba umu habiba yìí òun náà ni ọmọ abu sufiyan abu sufiyan bin harb tó jẹ́ pé àsìkò fatu maka ìgbẹ̀yìngbẹ̀yìn òun náà ló padà sí kíni ló padà gba islam ọmọ rẹ̀ umu habiba òun ti sí kíni òun ti gba islam lásìkò ìgbà tó gba ìsìláàmù yìí síwájú kó tó gba ìsìláàmù ọkọ rẹ̀ nígbà yẹn nígbà tó gba síwájú kó tó di pé Ànábì sallallahu alaihi wasallam fẹ́ Abdullahi ibn Jahsh òun náà lọ́kọ rẹ̀ Abdullahi ibn Jahsh yìí àti Umu Habiba wọ́n wà lára àwọn tí Ànábì sallallahu alaihi wasallam ní kí wọ́n ṣe ìjẹ́ àlọ́sílù Habasha síwájú kó tó di pé wọ́n ṣe ìjẹ́ àlọ́sílù Madina ni nígbàtí wà lápọ̀ táwọn gẹ̀fẹ̀rí nígbàtí wọ́n fara ní wọ́n anábì sallallahu alaihi wasallam anábì wa ní ó yá ẹ̀yin tẹ́ gba ìsìláàmù yìí ẹ lọ sí ìlú habasha tí a mọ̀ sí ethiopia lónìí ìlú habasha tá à ń sọ yìí anábì ní ẹ lọ ọba kan bẹ nílùú yìí ó jẹ́ pé èyí gbà kéèyàn sábòsí òun náà ni nàjáṣí anábì ní kí wọ́n nígbàtí wọ́n lọ sí ìlú habasha abdullahi bun jaasi tó jẹ́ ọkọ fún umu habiba nígbà tó dé ìlú habasha àwọn christian ló pọ̀ àwọn nasara àwọn náà pọ̀ ní ìlú habasha bí abdullahi bun jaasi bó ti dígínà bó ti jẹ́jì bó ti di nasara nù kò bá ṣe islam mọ́ inú islam tó bá ti di pé ẹ̀sìn bá ti yàtọ̀ ẹ́ o ti lóò islam mọ́ wọ́n ṣe kí ni wọ́n pín yà ni islam ò gbà wá láyè kí ẹni tí ó jẹ́ kèfèrí kó wá ní kápá lórí ẹni tó jẹ́ obìnrin mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ fún ọkùnrin mùsùlùmí kó fẹ́ obìnrin christian nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ìyàláyé wà fún ẹni tó jẹ́ ọkùnrin mùsùlùmí kóhun ṣe gíní kó fẹ́ obìnrin tó bá jẹ́ christian kìí ṣe ẹlẹ́bọ kìí ṣàbọ̀rìtà tó bá jẹ́ christian ìgbàláyè wà fẹ́ tó jẹ́ mùsùlùmí inú ìdájọ́ sẹ̀ríà àmàlábẹ́lẹ́ yìí mùsùlùmí wo ni mùsùlùmí ni o mùsùlùmí bí mùsùlùmí kìí ṣe mùsùlùmí by name tí a mùsùlùmí ló kọ́ rẹ̀ àmọ́jẹ́ oló ti kéré kalẹ̀ fọ́nà rẹ̀ bá tarí ẹ̀ báyìí gan wá tàbí kéré yóò ní kalẹ̀ mùsùlùmí ó kọ́ lásán tí è kírun mùsùlùmí ó kọ́ lásán tí è òun náà wọ́n lọ lè mẹ́rin wá pé ṣe wọ́n ní mùsùlùmí after all wọ́n ní mùsùlùmí lè ṣe kí ni mùsùlùmí lè fẹ́ christian kí wá ní wàhálà so irú eléyìí nísìn tẹ́ mọ̀ wípé ìwọ gan fúnra rẹ̀ ò jẹ́ mùsùlùmí gan ó kàn jẹ́ mùsùlùmí ojú ni àwọn aníwọ̀ fẹ́ christian so kò sí wàhálà ìkẹ́kẹ́lẹ́jọ́ sí kíni ẹ̀ ìdápàdé ìnáni ẹ̀yin méjèèjì jọ ṣe kíni ẹjọ́ ṣe dédé ara yín so àmọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó jẹ́ pé ìsìláàmù rẹ̀ dúó dédé ìsìláàmù fẹsẹ̀ nílẹ̀ ó dúó lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam tírú wọn bá fẹ́ kírísítẹ́nì a ní fọkànbalẹ̀ ipe tí ó yà tẹ́lẹ̀ òun náà ní pé kí kírísítẹ́nì ó ti gíní kó padà di ó di mùsùlùmá kìí ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ tó jẹ́ pé nígbàtí ẹbá wọ̀ yá àjà pẹ̀lú obìnrin kírísítẹ́nì tó ló fẹ́ yìí òun ní ó padà sí gíní òun ní ó padà mọ̀ fàálọ̀ yóò padà fàálọ̀ yóò fàálọ̀ yóò sì fa gbogbo àwọn ọmọ tẹ́ ẹbí yóò sì gíní yóò fa àwọn lọ bí tí wọ́n ti mọ̀ lé pàtẹ́wọ́ wọ́n ní àyà yìí ó sọ̀rọ̀ nípa bá ànábì sallallahu alaihi wasallam ti fẹ́ mú Habiba wọ́n ní ànábì sallallahu alaihi wasallam nígbà tó wá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó mú Habiba ó ti kú lọ́dọ̀ Abdullahi ibn Jahsh tí ó jẹ́ aláṣẹ lé wọn lórí òun náà ni nàjáṣí anábì ní ẹ lọ ọ̀dọ̀ nàjáṣí ẹ lè ṣe kí ni ẹ lọ lè bá ń tọrọ rẹ̀ tí mo fẹ́ fẹ́ nígbà àwọn tọ́dọ̀ nàjáṣí nàjáṣí náà béèrè ipe ta ni ẹni tó jẹ́ ẹni tó súnmọ́ Umu Habiba jù man aulakum biha ta lẹ́ni tó súnmọ́ lẹ́bí nígbàtí wọ́n dákọ̀ fún Najashi wọ́n ni Khalid bin Sa'id bin al-As wọ́n ni Khalid ọmọ Sa'id bin al-As òun ló wà tó jẹ́ kíni tó jẹ́ alápàyà sí fún Najashi wá pa aláṣẹ pé ọdá fi fún ànábì sallallahu alaihi wasallam ó ní fazawwijha min nabiyyikum tó bá ti rí bẹ́ẹ̀ ọdá fi fún ànábì yìí àwọn mẹ́sàn-án ẹni tó fi fún ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ẹbí rẹ̀ tó ń jẹ́ mùsùlùmí òun náà ni Uthman bin Affan radiyallahu anhu ala kulli hal ànábì sallallahu alaihi wasallam ànábì wá fẹ́ nígbà tí ànábì ó fẹ́ bàbá rẹ̀ jẹ́ dání bàbá rẹ̀ jẹ́ kèfèrí ní àwọn tí wọ́n ń gbé ogun ti ànábì sallallahu alaihi wasallam ìrówá kan Abu Sufyan ipé anábi sallallahu alaihi wasallam anábi ti fẹ́ o èsìwò ní Abu Sufyan èsìwò ló fọ́ ó ní zalikal fahal zalikal fahal la yuqda zalikal fahalu la yuqda anfuhu ó ní ẹ̀rí ràǹkúmí eléyìí ti di ràǹkúmí tó jẹ́ pé kí ni a gbọ́dọ̀ kágibò nímú ó ti di kí ni ó ti di ràǹkúmí tá àgbọ́dọ̀ ti kí ni tá àgbọ́dọ̀ kágibò nímú wọ́n mọ́ ń fẹ́lẹ̀ ìpàwé ràǹkúmí tán bá pánlé tó bá ní ìlọ́dà àwọn lárúbáwá wọ́n ni dáríkà ìfáhàlú láàyò kùdáhù àǹkùhù ẹran àgbọ́dọ̀ fọ́ọ̀kàn ó ti di nǹkan táà ń tẹ́kíní táà ń pán gẹ́gẹ́ táà ní Abu Sufyan tọ́ka sí

ó ṣe ṣe o kí ọlọ́wọ́ bá àlejọ́lá ayẹ̀jẹ̀ alàbẹ́yìnàkún wọ̀bẹ́yìnà lẹ́dínà àdẹ́ìtún mínúhùn mawadda ó ṣe ṣe kọ́lọ́wọ́ bá àlejọ́lá kó padà wá fi ìfẹ́ sáàrin yín àtàwọn tẹ́ ń ṣe kíni àtàwọn tẹ́ ìjọ ń bára yín ṣọ̀tá gẹ́gẹ́ bó ti tẹ́lẹ̀ sí àwọn kèfèrí sápàlagbà Islam nígbà bẹ́ẹ̀ náà ló tún wá ṣẹlẹ̀ nígbàtí ànábì sallallahu alayhi wa sallam nígbàtí ànábì fẹ́ Ummu Habiba látara bẹ́ẹ̀ Ummu Habiba eh, Abu Sufyan ó wá sí gíní ó wá rọ kò lè sábúrúfà ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run bá àlíkẹ́ láwá ní wallahu qadir èyí tá a sọ yìí ife ó ṣe é ṣe yìí wallahu qadir tó ọ̀tá bó bá ọpá bó bá ògùn lẹ́sẹ̀ ọlọ́run bá àlejò lálágbára kó wá sọ́dọ̀ rẹ fún yàn ẹ̀yìn ṣe bọ́kàn náà ni anábì ti sọ fún wa ipe ọkàn wa ó wà láàrin ìka méjì Allah subhanahu wa ta'ala tó kí ló fà tó fẹ́ràn rẹ̀ ẹ́ eh? wọ́n ní sábà kùlúbà qawmin wà ha làhá eh? ẹ́ ha dùnúbùn wọ́n ní ẹ̀ máa rí ọkàn àwọn kankan tá yóò sì máa yóò sì máa àwọn kankan wà má làhá ìdàhá dùnúbùn kò sí kankan tó tẹ̀ wọ́n máa ah, àti lágbájá wọn ò ríra ẹ́ eh? àwọn èèyàn sọ pé wọn ò mọ́ra from Adam <laughs> O mara wari ọ ma na àdámọ̀ kan ni a ma ò ti ara wọn rí ṣùgbọ́n ẹ kàn rí pé wọ́n ṣe gíní wọ́n kàn máa mú wọn ẹ ma wò pé ẹ mara ń tẹ́lẹ̀ ara yín ni ẹ wà là ha ń dà ha dùnú òbí kò lẹ́sẹ̀ kan tó tẹ̀ eléyìí eléyìí a ma tẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi mujannada anábì ní gbogbo ẹ̀mí tẹ́ ríhun anábì ní àwọn ọmọ ogun kan ni tọ́lọ̀wọ̀n bá àdékẹ́ láti kíni wọ́n ti kó wọn papọ̀ sójú kan ma ta àárọ̀ fàbí ni ha ìtàlàb àwọn tó bá ti jọra wọn nínú àwọn ẹ̀mí yẹn ìtàlàb ẹ̀rì tó ń ṣe kíni ó ti mọ̀ bára wọn sí ẹ̀kà délù kan ẹ̀kà pàdé ẹjẹ́ káwọn náà mọ̀ wòye sí èyí ó kó dádúgbò kan ẹ̀sì rẹ̀ nìkan ẹ̀sì jọ rẹ̀ àwọn yòókù sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n àmọ́ òkè àti ah, wọ́n ti máa ń tẹ́lẹ̀ ní wọ́n ní kẹ́kọ̀ọ́ pàdé ara wọn náà ni má ta àárọ̀ fàmí ni ha wà má ta náà karọ̀ mí ni àkítàlà àwọn ẹ̀mí tí wọ́n bá ti kíni tó bá ti takora wọn ìkítàlà tí wọ́n bá ti jọra wọn mọ̀ sí kíni wọ́n mọ̀ yapa ara wọn náà ni. àfa wa ni wàtẹ́sẹ̀hí nùfúsùn nafsan wàtẹ́sẹ̀hí nùfúsùn nafsan ẹ̀ mọ̀ wá rí àwọn ẹ̀mí kan wọ́n sì máa jẹ̀rán àwọn ẹ̀mí kan àwọn kan máa fẹ́ràn ara wọn náà ni wà má là ha ń ha nà sí ìbọn kò sí sí kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé ha kan òun náà lórí tí ara wọn o kódà kì í ṣobìnrin àtọkùnrin gan ẹ rí pé ọkùnrin àtọkùnrin ni wọ́n ẹ wà rí pé ṣe wá ṣe wá nífẹ̀ẹ́ ara wọn báyìí so eléyìí ọlọ́wọ́n bá àdìkọ́lá ọkàn wa ń bẹ láàrin ọmọka ọlọ́wọ́n bá méjèèjì tó ìmọ̀ yíwọ́ ṣe wù ní ọlọ́ọ̀bà àríkọlá sọ pé wallahu qadir ọlọ́ọ̀bà àríkọlá lágbára láti ṣe bẹ́ẹ̀ èyí jákàn iná ló fà tó fi jẹ́ pé wọ́n ni ahbib habibaka haunan ma ọ̀rẹ́ rẹ̀ ẹni tí ó bá nífẹ̀ẹ́ ma nífẹ̀ẹ́ rẹ̀ ẹ́ ma tẹ́ o àtá ayẹ̀kú na bàbí dọ́ká yawman ma ó ṣe é ṣe kó rẹ̀ ó padà dọ̀ta o àwọn ẹlòmí bẹ̀rẹ̀ tó jẹ́ pé ọ̀rẹ́ wọ́n ṣe ọ̀rẹ́ débi pé ó fẹ́ dì múlẹ̀ nígbàtí àwa dùn wọn wọ́n ti ṣe kí ni wọ́n ti mọ àṣírí ara wọn wọ́n ti mọ tìfún tẹ̀dọ̀ ara wọn ó wá kó alàbà wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ni wà á bò dídì bàbí ìdọ̀ka àwọn ọmọ tó bá sì mọ̀ tó bá sì fẹ́ bínú yàn tí yẹn bá ti sáàbù kó bínú sí máa bínú sí níwọ̀nba máa bínú sí i nígbà díẹ̀ àtá ayẹ̀kú na habibaka yawman ma ó sì ti kó padà wá tọ̀rẹ́ rẹ̀ nígbà kan o tí ẹ̀ bá ń já ẹ̀yà kí já ìyàdíjú àwọn ẹlòmíì já débi pé nígbà tó padà yá wọ́n padà wá parí ìjà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn nítorí pé wọ́n já ìyàdíjú àwọn nǹkan ẹ̀mí yóò máa wá béèrè ha ó sì sọ̀rọ̀ báyìí sí mi ha ó sì wà báyìí pẹ̀lú mi

O ẹ ti ṣe síra yín oúnjẹ ẹ ti sọ lọ́nà tí ò dáa oúnjẹ ẹ ti wù síra yín níwà tí ò dáa rahim ẹ máa rántí pọ́lọ́ ọba àlejòlá ọba aláforíjì ni wàláhù gafúrú rahim ọba tí ni. kọ́ wa lẹ́kọ̀ọ́ kan kò sí láyé àbí a ti já parí ẹ mùsùlùmí a a gbogbo tó bá láàrin ìgbàgbé ohun tó bá ṣẹlẹ̀ láàrin ẹni òun náà ní máa mú ìyàn nípa kọ̀kànbalẹ̀ ní ọkàn ìgbàgbé tó bá ṣẹlẹ̀ láàrin ẹni òun náà ní òní máa mú ìyàn ráró nígbà tí ìrẹ̀bá lágbára ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbàgbé tó ṣẹlẹ̀ láàrin wọn àtẹnìkan irú wọn tágbára bá dọ́wọ́ wọn náà lẹ́rìí tó mọ̀ sí kíni pé ẹ̀hẹ́n ó ti wá da báyìí kọ́dà lómi ń bẹ ọkàn rẹ̀ lé débi pé tí ò bá rí ẹ̀san yóò sì tún sàsọ́ọ̀lẹ̀ kalẹ̀ fáwọn ọmọ rẹ̀ tí wọ́n gbẹ̀san gbà tó sí láyé máa àwọn ilé lágbájá àwa àti wọn ọ̀tá ni wá o àìjọ ṣe o nǹkan kan ò gbọdọ̀ pa yín pọ̀ yóò wá sọ̀tọ̀ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń sọ fún yín òun náà ni bàbá mi sọ àsọ́lẹ̀ fún mi mo sì tẹ̀lé àsọ́lẹ̀ bàbá mi mo rí pé nǹkan kan ò pa wọ́n pọ̀ ẹ̀yin náà gbọdọ̀ má tẹ̀ láti ẹlẹ́ mi o tẹ́ bá bẹ́ẹ̀ kí n yọnu sí gbogbo ìdí bá wà subhanallah ìwọ tó jẹ́ pé ó yẹ kó o ṣe kí ni ó yẹ kó o ṣe gbogbo ó ṣe paná lórí tiẹ̀ títọ̀ àwọn tí wọ́n ti lọ kọ́lọ̀mbà wa tẹ́rí kí wọ́n kọ́lọ̀mbà fi wọn èyí tí wọ́n ti láàrin ara wa yíò ti kọjá àwa tó kú ẹjá gbàgbé ẹ̀ ẹjẹ́ ká segí ni ẹjá múra ọlọ́kà soso ètò ẹ̀kẹ́ yìí sínú ogobi tí ilé ìbá wà ètò ẹ̀ká gbìyànjú o ẹ má jà ogun ogun gbogbo àwọn jà ká máa ṣe kíni ká máa jogún ogun ká máa jogún ọ̀tẹ̀ gbogbo eléyìí ọlọ́run bá àlejò láti fi islam ó ti bá fi lé lọ ọlọ́run bá láwọn sọ fún wa lẹ́yìn ìgbà tọ́lọ́run bá lá sọ fún wa lápapọ̀ ipe àwọn tí wọ́n bá jọ́tọ̀ ọlọ́run bá àlejò lá ẹ mọ́ mọ́ lálàpẹ̀yà sí o ọlọ́run wá fẹ́ fàlàsì ọlọ́run bá àlejò lá fẹ́ bomi ó ọlọ́run ọba àlekè ọlá ní la yanhakumullah anil ladina lam na fid-din ọlọ́run bá àlekè ọlá ò kọ̀ di yi. pé kẹ́ ẹ fún àwọn tó jẹ pé wọn ò bá yín ò bá yín wọn jàjà ẹ̀sìn àbí ká máa bá yín jagun nítorí ẹ̀sìn ọlọ́wọ́n bá àlejò láti ẹgbẹ́ lọ́wọ́ wọ́n lè má tẹ̀sìn lóòótọ́ wọn ò bá yín tẹ̀sìn àmọ́ ò ṣe kíni àmọ́ ò bá yín já ọlọ́wọ́n bá àlejò ọlá ní walam yukhrijukum min diyarikum tí wọn ò sì lé yín jáde wọn ò lé yín jáde kúrò nínú ilé wọn ò lé yín jáde kúrò nínú ìlú gẹ́gẹ́ báwọn ará mọ́kà ti fún ànábì sallallahu alaihi wasallam wọ́n bá ànábì alaihi wasallam àwọn mùsùlùmí wọ́n bá àwọn jìjà ẹ̀sìn

àwọn òtíkíní àwọn ògbógun tì yín àwọn òtí bá yín jà nítorí ẹ̀sìn tẹ́ǹsìn nítorí Islam ọlọ́run bá àdìkọ́lá ní òun ní ẹ má ṣe dáadáa pẹ̀lú wọn ọlọ́run sì ní kẹ́ má ṣe déédéé tọ́rọ̀ bá pa yín pọ̀ ẹ ṣe déédéé tíjà bá ju yín láàrin wọn ẹ ṣe déédéé ẹ ṣe dọ́gbadọ́gba ẹ má ṣàbòsí fún wọn ọlọ́run bá ní nítorí pé inna allaha yuhibbul muqsitin dádájú ọlọ́run bá àdékè ọlá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá máa ń ṣe ọba àwọn tí wọ́n máa ń ṣe ẹ wọn lẹ́tọ̀ọ́ wọn tó bá wà lọ́dọ̀ te ẹ̀yàn kírísítẹ́nì ni kèfèrí ni àmọ́gbà tí ò bá ti o ọlọ́run bá ní òun ò dí tí àdéhùn bá ń bẹ láàrin yín ẹ àdéhùn ti máa ń bẹ láàrin yín ẹ má jàǹbá àdéhùn inna Allaha yuhibbul muqsitin ọlọ́run bá ó nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ànílẹ́bìnà qatalukum fid-din ọlọ́wọ́ bá àlékí ọlákọ̀ọ́dí yín pé àwọn tí wọ́n gbógun jà yín nínú ẹ̀sìn wa akhrajukum min diyarikum àwọn tí wọ́n ṣe gíní àwọn tí wọ́n lé yín jáde kúrò nínú ìlú yín wọ́n lé yín jáde kúrò nítorí ẹ̀sìn kọ́dà wa daharu ala ikhrajikum wọ́n tún wá kún àwọn èèyàn lọ́wọ́ ẹ́ wọ́n mọ̀ pé àwọn lágbára láti lé yín jáde awanu ala ikhrajikum wọ́n wá kún àwọn èèyàn lọ́wọ́ láti kíni láti lè ń jáde ya'ni àwọn tọ́lọ̀wọ́ bá alikẹ́lá ń sọ àwọn náà làwọn mushrikun ní maka wọ́n pawọ́pọ̀ láti ṣe kíni láti lé àwọn mùmínì jáde kò nínú ìlú wọn ọlọ́wọ́ bá alikẹ́lá ní òun kọ́ bí yín òun kọ̀ fún yín anta ẹ ní ìtí Hatib ibn Abi Balta'a èyí tó ń fẹ́ ṣe kíni tó ń fẹ́ bá wọn dọ́rẹ̀ kán bá lè máa protect property rẹ̀ àtàwọn family rẹ̀ ọlọ́wọ́n bá àdíjọ láwá ní ẹ má ṣe kíni ẹ mú wa man yatawallahum ẹnikẹ́ni nù yín tó bá wá mú alákọ̀yà sí ẹni tó bá mú wọn ní olùrànlọ́wọ́ tí wọ́n ràn wọ́n lọ́wọ́ ó wá mú wọn ní ahbab ó mú wọn ní olólùfẹ́ ní wọ́n nífẹ̀ẹ́ wọn ọlọ́ọ̀bá àdìkọ́lá ní fáwọlá ìkà humu zalimun ọlọ́ọ̀bá àdìkọ́lá ní tó bá ṣe bẹ́ẹ̀ irú àwọn bẹ́ẹ̀ alábòsí ni wọ́n alábòsí ni wọ́n alábòsí ni wọ́n azulm àbòsí tẹ́ rí àbòsí ńlá ń bẹ àbòsí kékeré ń bẹ àbòsí ńlá òun náà làbòsí tí ma ń gbìyànjáde kó nínú islam ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim àbòsí ńlá lánàá òun náà ni kéyìn ó pa nǹkan nípa pọ̀mọ́lọ́wọ́ balẹ̀kíọ́lá ẹni tó bá jẹ́ pé ọ̀nà tó fi mú àwọn wọ̀nyí tó fi mú wọn lálápàyà sí tó mú wọn lọ́rẹ̀ẹ́ tó mú látara pé ó ṣe tọkàntọkàn ẹ́ ìmánì rẹ̀ ò sínú ẹ̀mí rẹ̀ má àwọn èèyàn ní wá ń ṣe olùrànlọ́wọ́ fún irú ẹni báwọn nísìnyí ó ti kó sínú àbòsí ńláńlá ó ti di kèfèrí ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé nítorí àǹfààní ayé kan ni gẹ́gẹ́ bí hati bunabi balta nítorí àǹfààní ayé ni nítorí kí wọ́n bá lè máa mójútó dúkìá rẹ̀ kan bá lè máa mójútó fámìlì rẹ̀ òun náà ló fi ṣe kíni ló fi náwọ́ dáadáa sí wọn irú eléyìn àbòsí ni àbòsí ni àmọ́ zulmun dúnà zulm àbòsí kékeré ni àbòsí tí ò gbé ẹ̀jáde kó fẹ́ sìn ọlọ́wọ́ bá àdìjọ lánìí lókùn ìgbà tó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ń tó ṣe yẹn látara kó ṣe kíni ó kò nínú Islam kéèsì tó kókó ìra Islam kéèsì ṣe pé kò sí ìmáànì nínú ẹ̀mí rẹ̀ mọ́ àmọ́ ṣe ń torí kíni nítorí àǹfààní kan tó fẹ́ rí bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò lá ní wàmáyẹ́ta wà láhùn ẹni tó bá wá mú wọn lálápàyà sí fáùlà ìkà húnmù zalimun irú ẹni bẹ́ẹ̀ òun náà ní kíni alábòsí ni o káwa sọ́ra àtàbòsí kékeré àtàbòsí láńlá ká sọ́ra báwo la àti ní sekíni bá àti ní kó sínú ẹ̀ látara àwọn wo látara àwọn tí wọ́n jẹ́lẹ́bọ̀ tẹ́lẹ̀ yìí ọlọ́wọ́n bá àdéjọ́lá ó fi pàkíyèsí wa ìpè àwọn kẹfẹ́rí tẹ́ ríhùn táà o àwọn kan bẹ tó jẹ́ pé mọ̀hàrìbó nà ní àwọn yíhun ẹ́ fire for fire ni àwọn yíhun àwọn ó tàà jọ ń jagun láàrin ara wa ni wá àwọn eléyìhun a nílì láti pé kíni ká fún wọn fèsì a fojú dáadáa wò wọ́n ṣùgbọ́n àwọn tó jẹ́ pé musalimun àwọn tó jẹ́ pé àjọ ń ṣe kíni àjọ ń gbèlú pẹ̀lú wọn ni àjọ ń gbèlú pẹ̀lú àlàáfíà kò síjà láàrin wa àjọ bára wa jà àjọ̀rẹ́ sí lé síra wa ní kò sí ní tó burú káàsì dáadáa pẹ̀lú wọn àmọ́ dáadáa táàsì pẹ̀lú wọn náà láàlà kìí ṣe dáadáa táàfi gbé sí wọn lárugẹ kìí ṣe dáadáa táàfi yẹpẹrẹ Islam kìí ṣe dáadáa táàmà ṣe fún wọn táàfi ní wá máa lè pè wọn sójú ọ̀nà Islam a máa ṣe dáadáa pẹ̀lú wọn a sì máa jóyé wọn pé Islam lọ́nà o a máa ṣe dáadáa pẹ̀lú wọn a sì máa jóyé wọn pé èèyàn gbọ́dọ̀ parí iṣẹ́ lórí kíni lórí nǹkan mìíràn yàtọ̀ sí Islam tẹ́yìn bá kú lórí ẹ̀sìn míì tó yàtọ̀ sí islam á jẹ́ kó yé wọn pé kò lẹ́rọ̀ o kò lẹ́rọ̀ o bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ tó bá ti jẹ́ òkè dàbí kìyàmà irú ẹni bẹ́ẹ̀ yóò sì gbére nù náà ni tẹ́lẹ̀ yìí òun náà ni òǹkúnya ẹ́ tọ́lọ́wọ́ bá àdékẹ́ láti fún wa láàrin àwọn tani láàrin àwọn oríṣiríṣi àwọn tí wọ́n ṣe mùsùlùmí tàjọ ń gbá àwùjọ so òun náà ni a ti dúró lónìí abi Allah subhanahu wa ta'ala kó má sà ti àlékún àgbọ́yẹ̀sìn rẹ̀ fún wa abẹ́lọ́wọ́ bá àdìgbò alákọ̀mọ́sá fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ẹ̀sìn islam tòótọ́ kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam abẹ́lọ́wọ́ bá àdìgbò alákọ̀jẹ́ ká mọ òdodo lódodo ọlọ́wọ́ bá àdìgbò alákọ̀jẹ́ ká tẹ̀lé abẹ́lọ́wọ́ bá àdìgbò alákọ̀jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ ọlọ́wọ́ bá àdìgbò alákọ̀jẹ́ kí a jìnà sí i àbí allah subhanahu wa ta'ala kí ó gba ramadan wa عبد الله سبحانه وتعالى ومتى في السرية واجهة إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك